أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn ní ọ̀yọ́ state wá ń bì tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n bánisan gbogbo àwọn tó kún ètò yìí lọ́wọ́ bánisan wọn lẹ́san orí láyé àtijọ́ ògbéǹde alkiyama ẹ jẹ́ ká máa bá ètò wa bọ̀ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn ọmọ wa tí ó kà anas rasheed hashim bismillah. أعوذ بالله من الشيطان الرجيم يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طيب مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa nasiba kamaldin bismillah. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam la'ana allahu lakum wa sharibaha wa ba'iyaha rawahu abu dawud translation the prophet of allah peace be upon him said allah has cursed the alcohol the one who consumes it and its seller transmitted by abu dawud lessons from the hadith one islam forbids drinking of alcohol 2. A drunkard is an accursed person. 3. Islam for, forbids selling of alcohol. Ọlọ́run bá fún gbogbo àwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ kò jẹ́ káwọn òbí wọn ó jèrè wọn kan sí wúlò fún women Islam. Ẹ̀yin arúsìn Ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe sọ wípé aláwọ̀ inú díẹ̀ nínú àwọn almuharramat àwọn prohibitions àwọn nǹkan tọ́lọ̀ ń tọ́ dá wa tọ́ dá èmi tọ́ dá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tó ṣe léèwọ̀ tó ní ká jìnà sí ká lè soríire láyé àtọ̀run káwùjọ wa ó lè dáa kílùú wa ó lè rọrùn ká lè máa gbèlùú rọrùn níbi táyà wa ò ti ní í já tí ò ní sí wàhálà kankan ẹ̀yin ẹrúsìn ọlọ́run a ti parí ọ̀rọ̀ tẹ́tẹ́ ọyẹ ẹ̀já bọ́ sínú ọ̀rọ̀ ti báyìí ìyẹn láàṣẹ bọ́ síbi tàrímù ṣúríbìl khamuri jíjẹ́ èèwọ̀ mímọ́ mu ọtí jíjẹ́ èèwọ̀ báyìí ìlẹ̀kọ́mùrì mímọ́ ta ọtí àti gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ọtí ìyẹn ni tá a fẹ́ gbéyẹ̀wò ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ááyà tá a ti sọ níbi ọ̀rọ̀ tẹ́tẹ̀hún náà láàárọ̀ sọ níwọ̀nba tó rájì ìfì pọ̀ àtàwọn àlàyé tí àwọn àáfàá tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ọtí ọlọ́run ní yàrá àlẹ́bí iná àmọ́nù ní Kùránì chapter five verse ninety to ninety one ọlọ́run ní yàrá àlẹ́bí iná àmọ́nù mo pè yín olùgbàgbọ́ òdodo iná mẹ́lẹ́ kọ́múrù sẹ́ẹ̀rí ọtí ọtí wàlímẹ́sìrù àti tẹ́tẹ́ àtàwọn tọ́lọ́ ń tọ́ka ọlọ́run ní ẹ lọ́ọ́ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni o ẹgbẹ́ sí ni ara ṣéèṣù lọ wà fàjìtẹ̀nìbùhù ẹ yá jìnnà sí i la'allakum tuflihun kẹ́ ẹ lè ni tí ó jèrè àádẹ́rì pé ọkọ̀ ètò wa yìí náà ní alimuflihun àwọn tí ó jèrè afẹ́ kí gbogbo wa kájọ jèrè ká dọ́dọ̀ ọlọ́run ká máa wá afẹ́yìn síra wa ìyẹn ni ò ní jẹ́ ká fi òdodo pamọ́ fúnra wa ẹ̀yẹn rúṣin ọlọ́run àáfàá ní ká lọ ọmọ wípé ìnámọ̀ yùrídù ṣaitan an yuke abẹ́yìn náà kọ́mọ́lá àdáwátà àlùbàgbọ́ àfẹlẹ̀ kọ́múrí wàlúmẹ́sìn irú tó lọ ń sọ nípa ọtí yẹn ọlọ́run tó ń rìpíìtì rẹ̀ náà irú tó sọ ń pa tẹ́tẹ́ tá a ṣàlàyé kọjá ọlọ́run tó ń sọ nípa ọtí látara pẹ́ mutí torí pé ẹni tó mutí nìsín ẹ̀rì yóò máa misbehave ẹni tó mutí yóò sọ ìsọkúsọ ẹni tó mutí ó lè ba nǹkan ní nǹkan jẹ́ bóòlè yóò ṣe wá mutí tó wá lọ dráìfù tó lọ fi mọ́tò kọlu nǹkan tèmi tínú mi ọ̀wà dùn sí i àáfà a gbọ́dọ̀ gbọ́yé pé ọtí èṣù ọfẹ́ fi dá ọ̀tá alẹ̀ ọfẹ́ fi dá ìkórìíra alẹ̀ ọfẹ́ sẹ́rí wa kóńbi ìrántí ọlọ́run àti kámọ́bà kírun ọlọ́run nífẹ́ ẹ̀wà ní jáwọ́ ń bi ọtí ni ṣùgbọ́n yóò dá ká ṣàlàyé fúnra wa pé taharimul khamuri ṣíṣe ọtí léèwọ̀ àwọn àáfàá ní ìpele oríṣiríṣi òun ló gbà wá ṣùgbọ́n àfẹ́ pẹ́ lórí ìpele yẹn ìpele àkọ́kọ́ lọ́lọ́run ọba ti ń sọ nípa wípé wọ́n wà béèrè nípa ọtí lọ́wọ́ wa ànàbí sallallahu alaihi wasallam ọlọ́run ní wípé kúlí ismun sọ fún wọn pé tó tóbi ismun kabir bọ́lọ̀ náà ti sọ ismun ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tó tóbi òun lọ́wọ́ à o tó tóbi lọ́wọ́ wà àwọn àǹfààní kan bẹ́ẹ̀bẹ̀ náà fáwọn tí mú ẹni tí ń tà ní ìsìn yóò rówó ń bẹ̀ ẹni tó mú òun náà lè ṣe kí ni o nígbà bá mi zùú èfù iṣẹ́ ẹbú tó fẹ́ ṣe yóò rí ṣe òun ọ̀kà káǹfààní lọ́dọ̀ tiẹ̀ àwọn àǹfààní kan lè wà ń bẹ̀ yàtọ̀ sí yùn tí wọ́n bá já wípé small quantity ọtí tí ọ̀la pa rárá náà kẹ̀ fi pèsáàfù nǹkan ó tún lè láwọn àǹfààní ilé ayé fún wa èyí ọ̀wà nímọ̀ ọjọ́ tí mọ́ láàrin yẹn torí wípé aburú yẹ kọ́ tí ó fà kò ní lè fà á ọlọ́run á ní wàá ismuhu ma akbaru min naf'ihima sẹ́ẹ̀rí ẹ̀ṣẹ̀ tó ń bẹ níbi ọtí á ẹ̀ṣẹ̀ yẹn mọ̀ tóbi púpọ̀ ju àǹfààní táwọn èèyàn lè rò páwọn rí ń bẹ lọ ìpele alákọ̀ọ́kọ́ rẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì torí pé àwọn sàábí ànábì nígbà tẹ́kọ́ bẹ̀rẹ̀ islam wọ́n máa ń mutí lódodo torí para àṣẹ sí àwọn lárúbáwá náà bí yorùbá náà ṣe ní àwọn ọtí tí wọ́n burúkutu ẹmu ògùrọ̀ gbogbo oríṣiríṣi ọkọ̀ tá a rí kàpé ògógóró àwọn lárúbáwá para gidi ni wọ́n ọlọ́run wá rò pé sí gbogbo ẹ̀ lára àmù fún wọn islam ò lè fún wọn ọlọ́run ara mú díẹ̀ díẹ̀ ọlọ́run mú díẹ̀ díẹ̀ àṣẹ òṣùlùbù dáwà lọ́lọ́run tó ń kọ́ wa ń bẹ̀ yẹn wọn gbòdì bá bá ń kírun wọn kéwúrà bí kéèyàn fẹ́ ka tẹ́ ẹ kọtọ lọ́hùn èmi ò ní í sin àwọn òòṣà tẹ́ ẹ̀ ń sìn ọwọ́ ayọ láàkú ó ti yọ nọ́ọ̀tì kú ọwọ́ túmọ̀ sí pé àwọn òòṣà tẹ́ ẹ̀ ń sìn yẹn lèmi náà máa sìn kọ̀dẹ̀ sí ń tọ́fà ìsọkúsọ ìju àmupara ọtí lọ àwa ará àwọn mùsùlùmí jọ́nà lọ́n tí wọ́n mutí wọ́n mọ̀ wá ka kéwú rádaràda lórí irun ọlọ́run wa ni látẹ́kọ̀rọ̀bù sọ̀ láàtà wà á ń tó ń sùn gbọ́dọ̀ mẹ́rùn rárá nígbà tẹ́ ẹ bá ń ríra nígbà tó ti bá ń pa yín tẹ́ẹ̀fì máa ń tẹ̀ ń sọ tẹ́ẹ̀fì máa ń tẹ̀ ń ṣe ìpele kejì nu ìpele kẹta wá láàyà tí mo kà yẹn ọlọ́run wá ní èèwọ̀ ní ẹ jìnnà sí ẹ má débi ọtí bá a ṣe wá ṣàlàyé àwọn àáfàá wa ni ti ń jẹ́ ọtí ìtumọ̀ rẹ̀ kọjá ojú táwa fi ń wò ó ẹni tó sì jẹ́ àmì eléyìí òun náà lànàbí wa Muhammad sallallahu alayhi wa wa sallam nínú àdíìsì abdullahi ọmọ amúrù ọmọ art kọ́lọ̀ nǹkan bá níyọnu sí bàbá àtọmọ ó ní kọ́lá rasulullah sallallahu alaihi wasallam ó lànà bí sọ fún wa pé ẹ̀yin mùsùlùmí ẹ wá máa ti ń jẹ́ ọtí o kúlù muskirin khamurun gbogbo ń tọ́já sí pé tá a bá ti mú ọ wà intoxicating every substance that intoxicates gbogbo ń téèyàn bá ti lè mu àbòfin àbọ̀jẹ́ tí ọmọ jẹ́ òun ríra ìyẹn lọ́fà tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ pé èèwọ̀ ni ọtí a kẹ́ ń lo ọtí fún ni ó débi igbó gbogbo ẹni tí bá ń fa igbó tó jẹ́ pé tó bá ti lè fà báyìí àáfà kò ní mọ tí ń ṣe mọ́ ẹ̀rí dílé ó ṣe máa pòyì lójú ẹ̀ gbogbo ń tọ́já sí pé ìbáà jẹ́ liquid àbí solid substance ìbáà jẹ́ nǹkan olómi àbí nǹkan tó ki gbọ́rọ̀ gidi èèwọ̀ nínú Islam anábì ló ń ṣàlàyé ọ̀rọ̀ yìí o kúlù muskirin khamurun wà kúlù khamurin haramun anábì ní gbogbo ohun téèyàn ọ̀wà mu gbogbo ohun téèyàn ọ̀jẹ àbí gbogbo ohun tí ó fín tí ọmọ ń ríra ànábì ní ká lọ ọmọ pọtí ni gbogbo ohun tí bá sì ti ń jẹ́ khamuru haramu ni o ànábì sallallahu alaihi wasallam ó wá ń bá ọ̀rọ̀ lọ pé wà máa ń ṣẹ́rì ìbàlọ̀ khamura fi dúnìyà ẹni bá já pé ọtí ló ń mu nílé ayé ó ń tàn wà máa tà ọwọ́ á kú lẹ́ni tí òtù bá ń bi ọtí wàhùwà mùdìmínú ha ọtí yẹn náà ló sì fi ń ṣe kí ni òun ló ń fi ṣiṣẹ́ irú ẹni yẹn ìtí ó ṣẹlẹ̀ sí náà ni wípé láàmù yẹsùrìbù ha sílẹ̀ àkìrọ̀ kò ní mu ọtí tó bá dijọ́ ògbéde àlùkìyàmọ̀ ìtumọ̀ ẹni pé kò ní wà àlìjàn náà torí kọ̀sẹ̀ ní kankan tí ó wọ àlìjàn náà tí ò ní mutí ẹni tí ó ti mutí ìtàlùjàn náà ó ń tàn ó ní wà àlùjànnà nìyẹn iná ní ọmọ lọ ọtí ìsàlùjànnà dẹ̀rẹ̀ àyà kùránì tí ọmọ wákà yẹn àyà yẹn láti inú súrọ́tùlì wákẹ́à òun ló ń ṣàlàyé ọtí ìtàlùjànnà fún wa ọtí ìtàlùjànnà láàyù sọ́dà húnà áníhá wà láàyù wala sì fúnà ọtí ìtàlùjànnà kèé fọ́ọ̀yàn lórí kèé máa rùn kèé pààyàn ọtí ìtàbíjẹ́ náà rè èèyàn ọmọ gbádùn rẹ̀ ni ọtí tí ò ní jẹ́ èèyàn darúgbó ọtí tí ò ní jẹ́ èèyàn ọmọ sọ̀sọ́kúsọ ọtí tí ò ọmọ wùwàkuwà òun ni ọtí ti àlìjẹ́nà yẹn àfẹ́nitọ́ bá ti mu ọtí láyé onítọ̀hún kọ́ lọ mọ̀ pé òun ní mu ọtí ní bákan náà Muhammad sallallahu alayhi wa sallam nínú Ahmad tí wọ́n gbà wá fún wa anábì ń sọ fún wa pé láyé dúkúlù lè já ná ta àákọ́n wà láàmúdímínú ọmọrin anábì ní ẹ lọ ọmọ o gbogbo ẹni tó bá ti mọ ọtí àbẹ ọmọ tí ó ń ṣe òbí rẹ̀ méjèèjì irú ọmọ yẹn kò ní í wọ àlìjánná ọlọ́run bákan náà ẹni tó bá já sí wípé ó mọ ọtí àbẹ́ni tó ń ta ọtí ẹni tó ń díl pẹ̀lú ọtí ànábì nírú èèyàn bẹ́ẹ̀ náà kò ní wọ àlìjánná ẹ jẹ́ ká tún wọ hadith mi eléyìí tí ìmáàmù wa Bayhaqi ìmáàmù Hakim àti ìmáàmù Ahmad tí wọ́n gbà wá anábì sallallahu alaihi wasallam ó ní falafatun qad harrama Allahu alaihimul jannata jama gbogbo hadith à ń kà á káfí mọ̀ pé ọ̀rọ̀ tí ó léwu nínú ìsìláàmù o ara tí ò ní jẹ́ èèyàn wà lùjẹ́ náà ni o bí gbogbo wa ṣe tú bátà àwẹ̀ àsìkú nǹkan kan ò ṣe wá àṣetọ́ bá dẹ̀yìn àwẹ̀ náà tá a bá mú mọ́ tá a ti finú rọ̀mọ̀dọ́nà yìí túbá tá a sọ fọ́lọ́run pé èmi ọ̀wọ́ náà o àlùjẹ́ náà mo fẹ́ wọ̀ o èèmọ tí mọ́ o ọlọ́run ọba ṣàánú wa abẹ́lọ́n gbogbo àwọn tí ọtí tí wọ́n ti wà addicted mọ́ tó ti di bárakú wọn ọlọ́run bá ní yọ́kù ẹ̀jẹ̀ wọn kó o ṣe ń rọrùn fún wọn ká má lè mú mọ̀ àwa tá a mú ọlọ́run mẹ́jẹ òwú wà láíláí tá a fi wá bọ̀ tó rárá tí ò ní jẹ́ àwàlùjẹ́ náà ni anábì láwọn èèyàn mẹ́ta kan bẹ haramallahu alayhimul janna ọlọ́run ti sọ àlùjẹ́ náà di àràmù èèwọ̀ ní owó ní wàlùjẹ́ náà o alákọ̀ọ́kọ́ nínú wọn múdímínú lẹ́kọ́múrì gbogbo àwọn tó bá já pé ọtí òun ni wọ́n ń díìlì pẹ̀lú ẹ̀ gbogbo àwọn ọ̀mùtí gbogbo àwọn tí ń pa ọtí ànábì ni ọlọ́run ó ṣe débi pé àràmù làlùjẹ náà jẹ ẹni àlùjẹ náà bá ti dàrá àmù fún kí ni ó jẹ àlàálì fún iná ẹja ànámọ ọlọ́run làwà wà láàkùlì wà àlìdẹ yìí ọmọ tí ń fẹ́ òbí ẹ àlìjẹ náà dé wọ fún wà dayus àáfàá ni ẹni tó jẹ ọkùnrin wà wúwà lẹbi yòókìrù fún àfi àlì ẹni tó já sí pé ọ̀rọ̀ ìyàwó àtàwọn ọmọ obìnrin rẹ̀ kéèkàn èèyàn ọba àmọ́ ọbọ ọmọ rẹ obìnrin lọ́wọ́ ọwà òkè ọkùnrin ọba àfọwọ́ kọ́ ọmọ rẹ lọ́rùn kò sí tó burú ọkùnrin da yúùtù ẹni tí èjò owó ìyàwó tí èjò owó àwọn ọmọ rẹ kò sí tọ́ka aburú ọba àṣẹ wọn tiẹ̀ ànábì ní òní wọ náà ṣùgbọ́n èyí tọ́kàn wà nù mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun lẹni tí ọba bá jẹ́ ọ̀mùtí tí ó mu ọtí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ààbò ní ibẹ̀ yẹn ní òní ẹ̀yin arúṣẹ́ ọlọ́run a kí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wá sí annual Ramadan lecture ilé ẹ̀kọ́ muflihun high school ní àná a kí gbogbo oní púpọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa dókítọ̀ wa Najimdin Abdulhamid agboluaje ọlọ́run yóò máa bá ní ṣe àlékún dáadáa fún yín ilé ẹ̀kọ́ tọ̀dọ̀ ti yín náà kò ní bàjẹ́ láíláí gbogbo ẹ̀yin òbí akí ẹ̀yin náà gbogbo ẹ̀yin mùsùlùmí mi tó jẹ́ pé ẹkẹ̀ gbọ́ lórí rédíò abẹ́ rí àwọn posters wa ni tẹ́yìn náà wá akí gbogbo yín o akí yín ọlọ́run bá yóò bá mi kí yín jù bẹ́ẹ̀ lọ ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ́bọ́n ní ayé yóò sì gbà ní ìjọsìn lọ́wọ́ wa yóò jẹ́ ká ṣe kòǹgẹ́lẹ̀ látòlè kọ́dé gbogbo àwọn tẹ́ ẹ fi kún sí ọlọ́run lọ́wọ́ ọlọ́run yóò fi ọ̀pọ̀lọpọ̀ títí òru ọ̀la tá a tún pàdé ìgbìmọ̀ ayé ẹ̀sìn Islam Rashid Hashim Abu Anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh